Lunatically, people of my money, nah, to kick it. They started the same time. The same time as it started. Ọ̀nà sàkàn, ẹ́ wà ẹ̀mí, ọ̀nà mọ́lẹ̀mí ẹ̀rọ. Ọmọ náà wọ́n lọ dáwọ́ yìí. Ìlọrin ìyàn wókè ni. Àbáyọ̀rẹ́ lè ga ẹ̀yìn àti ìní their ephemeral aims underlined by him their personal wings and caprices. Ọ̀nàbí ẹ̀mí ìdókè lára àbábẹ́rẹ́ àbẹ́sí ìwọ̀n ìyẹn náà lábẹ́ ìdókè náà. Àbánanìtọ̀ náà àbísọ̀ ẹni bíi return again ní quarrel. Mọ́nà ti dá ní láìka òpó dáàtì wọ́n rẹ̀ tánù. Ọ̀nà wọ́n àti ọ́nìbà ọ̀nà kára bí ilé ìlú ilé tẹ́bìrì ọ̀nà wọn náà. Ọ̀nà onípa ọ̀nà sẹ́rọ̀ bí tàbí tàbí tàbí nọ̀dà 5. Àbáyẹ̀ ní mẹ́lẹ́sọ́gbá ní ọ̀rẹ́. Bọ́ ìta mẹ́rin sánù. Ẹ́ àkọ́kà ilọ́tẹ́rẹ́ kan fọ́ọ̀dé lọ á ń bẹ́ ààrẹ wọ́n ní. Ẹ̀rọ mẹ́wàá yà kí wọ́n rẹ̀ jà sí ẹni ní ìlú ìdìbò lágbàáyé. Wẹ́rẹ̀ láàrín akọ́rẹ̀ rẹ̀ nù. Káà ní báàsì náà lọ́rẹ́ rẹ̀ apá òòrùn agbọ́n ẹ̀yà ẹ̀wọ́ ìṣòkù lè máa lọ́nà àtọ́ àwọn ẹ̀yà náà sàtàn 1979 ọ̀nà àtọ́ àmì wẹ́rẹ̀ ẹ̀nì bọ́ọ̀ láyọ̀ pé kéré ìrìn ẹ̀yìn àtúkà ní jẹ́ èsì ẹ̀yìn ti ti jẹ́ láàrín ẹ̀yàn dáta imam kan yanya na ya kijana yoli imam Quran wa je ana ko daga ba fa ya kana eh ma kan eh yi dike ya kan ko ele ke ya ima da ya ramiri kan an yi ke just mother everywhere. So that, that mother, that is good mother Mother I mean, ya subhanallah. That was a doctor, a very man young man. Very, eh? go. pèrè mú sèbè dé ọ̀rọ̀ gẹ́dá ẹ̀ pèrè mú sèbè ọ̀rọ̀ gẹ́dá ẹ̀ mọ́nàkàrí ìlú wẹ́ ìzùtù dúrè pèrè mú sèbè ọ̀rọ̀ gẹ́dá ẹ̀ támàjà ẹ̀ tí ìkẹnì kọ́sọ̀ ọ̀nà ó kí mọ́nà ọ̀rù ẹ̀wọ̀n ní bìrọ̀ ọ̀rù àtúkọ́tọ̀ ọ̀rù tó láyọ̀ ọ̀rù ń dáàmì hàn ní lókùsùlùmí tó ń tún jà very disciplined ana ẹ̀kọ́ ní ọ̀nyọ́ ẹ̀nà ọdọ́ ojú sí ní and then problem ana wà lè wọ́n ti lè bá ń tú ìdú àgùjà máa kànfà tó wà ayé náà ti rí àjẹ yìí àbújá mọ̀ ẹ̀kọ́ mọ̀ délé ní àmẹ́ àbẹ́yẹ̀ ló kàmí ìjọ ní àbújá tó ní ìwùsàn ẹ̀ ní àfà ní àmà tó rí dán wọ́n rí nǹkan tó ti So now when come out from that that malaria that weird i was. Is that malaria doctor? Okay. Baby, I will complain now. Where the Libra? I gave her name the Hmm? And I know where he. Well, I come. I don't know them. That's okay. I come out on your time for sister. Put three in. Is that sister someone on manner? Ikin jẹ́ ní àyẹ máa làbẹ́sùn múra àti ìlúwà àti ìlànà. Lótú, ha, àgbà máa ìṣòro máa dáa tó àmì. Ọgbà ahìí kò ní àrẹ̀ mẹ́lẹ́ mẹ́rẹ̀. Ẹgbẹ́ rọ́dún wọ́n tẹ̀gbẹ́ ìkàmì ẹ̀yẹ. The next thing I couldn't tell him that because this is a train. This is a train, hey, he. ẹ̀mẹ́ mìíràn ẹ̀ẹ́ ìkúnwá ìgbà kẹ̀lẹ́ ìgbà ẹ̀ẹ́ ìjọ kan mọ̀ pípa fẹ́ tírèdì ẹ̀rí mo fẹ́ ìwé ní ìṣòro tí ti wá ní kó pípa fẹ́ tírèdì wáyé náà máa ń kà wọ́n nọ àmì ìdòkìdì ọ̀nà rẹ̀ sáyé ọ̀bẹ̀rẹ̀ náà àti amir dápò amir sọ́kúnmọ́ tó tún àmàna ayé sáwọn dánù ayé lè mẹ́ láàkọ́ kòkè democrat láti akọmọ ní ilẹ̀ ẹ̀rí fọ́fọ́ ilẹ̀ tó dákò ayé mẹ́rin ọ̀ láti akọmọ ní ilẹ̀ ẹ̀rí fọ́fọ́ ilẹ̀ democrat kọ́ lẹ́yìn democrat fọ́ ilẹ̀ sí mọ́lá rẹ̀ sí ọ́ lóṣìlẹ̀fẹ́m mọ́nà lóṣìlẹ̀fẹ́ sí democracy Hassan, tan hasan amáyé ẹwọ́lé èdè tí hasan rọ̀rọ̀ ní ìgbà wọn jẹ́ náyọ̀ mẹ́rin ọ̀lẹ́ ti ká ọmọ ọ̀rọ̀ náà láyàrá dínà bí hasan ọ̀rọ̀ mẹ́rin àmọ́dé tàtàwà àwọn ọmọ ìṣẹ́ àmì ìrẹ́ ilé ìkọ̀gbọ́ ọ̀fẹ́gọ́ hasan ọ̀rọ̀ mẹ́rin àníjọ náà rẹ̀ ṣe é bí sáré ọ̀bẹ̀rẹ̀ ní wàlẹ́ náà ìrí òrùka náà ọdụgụ ọdụgụ isi eyi sọgụ ọdụgụ tụọ awọ amadi islam definition arọrọ mmanụ ọnụ mmanụ wa ahụ kọrọ anyị onye ọnụ mmanụ eti ete ihe ọrụ ewe esi isi e ee anyị gbọdọ dị isi campaign general campaign ilé ìrẹsì dọkà ní ìrọmọ ẹ̀yàn dwight boston náà Àǹtí ẹ̀mí rẹ̀ wọ́n ìjọkà náà ó. Àtúntò làǹtà ẹ̀ àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ dáadáa ẹ̀ òwúrọ̀. Ẹ̀mú táàkì ìjọba ọ̀rẹ́ rẹ̀ ẹ̀yìn. Ẹ yẹ́ lòtó dọ̀ fẹ́ẹ̀ ní kọ̀lọ̀ dídùkú yìí nìyí. Ẹ̀ kìtà àbọ̀ náà.

somebody decide when it is time for the victory. ọmọdé àkóyè decide ẹni ọkọ èyí sọmọ kàkà ẹni sọmọ ẹni wọn sọmọ ní náà ẹwà àtàwọ ìwọlé ọkùnrin borí àná. Bàbá ìlà mi yẹn nìkó. Ọkà àgọ́wọ̀ ọ̀nà ìkàwá ìṣẹ̀rí àìsìlámíyá ọ̀yẹ́ ní rúùn. Fundamental rule

ana herenan ana ruka akotin hununan soin ana rata hunan obi ani ito rudu omuni ukoda problem okay then ito na ata ano ito ya na wa men Oye, ọlọ́bàtà wà wọ́n dọ̀ bí ìdí ìwà náà. Ọ́nà

ọ̀nà àmà àtàkà ní tó fi ìṣàmì kọsù wọ́n ní lọ́pẹ̀rù. ẹ̀rù tó rẹ̀ ká ọ̀dọ́ ẹ̀ aláwọ̀ ìjọba lẹ́kùn àà brọ́dà àmàdà àyíyà ìrẹ́bù lọ́dọ̀ àìhùn náà. وعن عبادة بن صامت عبادة بن صامت رضي الله عنه أو كاكا بايعنا رسول الله صلى الله عليه وسلم يا عبد الله يمتم صلى الله عليه وسلم

lórí ẹsẹ̀ bá ẹ̀rọ tó wọn nǹkan ọ̀rọ̀ náà wọ́dà òdi yóò yà jìbí kaná yóò yà jìbí kaná kó yẹ ọ́ kọ́ọ̀là dọ́ka tọ́ka annabi ọ̀ka ti ilá àǹtara òkúfùrọ̀ buwáhàn aka wúlò ń mọ́dọ̀ jẹ́nà ni káfíń tẹ̀lé mẹ́rin wúlò wa ni ni even like wo di omori ana ke clear en ya di kana ka buhari al muslim da wani ọkà gbọ́ fàlàyé jùlọ alùkòrò ìjọba òní lámù àgọ́wọ̀ ẹ̀wọ̀rọ̀ ká I confront the leader. I rebel others حتى يخرج عن دين الله خروجا لا تأويل فيه عقل يوم الجنة أي يوم الجنة أي تأويل أمن ذاك ìjọba ni màá nù wà á kún náà ní kọ̀sílà màá nù káàbí ìjọba ẹ̀ á ní kófò náà kìjọ nípa àwìn na-aka, ee wanaagga guri wanaagga buuwa ka hadii practical kufur ka. anwanabadeka sanakane daawaka imaelesaidaruka ona atikulorosisi jabo imara komiti kufuruwa oyana anmaai kababanwajen ohun wàá gbọ́ bí bẹ́ẹ̀ àmì lọ́rọ̀ ohun bá bí bẹ́ẹ̀ àwọn ní ìlú. èyí àwọn náà yóò ti gbé máa ẹ̀ka ẹ̀ka ṣe ìgbẹ́ náà kà mí. àmì máa kà á bẹ̀rẹ̀ ọ̀tá àwọn yóò bí. ọ̀rọ̀ náà rẹ̀ ń bẹ́ẹ̀ rè é ní sọ́nà pẹ́ńpẹ́ ìlú kékeré ní ọ̀nà bẹ́ẹ̀ àmì wọn. wọ́n ti bẹ́ẹ̀ rẹ̀ ìdílé sáfì nìlóòdọ̀.

ọlọ́mọ tó máa lọ́sọ̀ òrùka wà wà fún ìlú ìjọ nípa tó fún ìgbà gbogbo ojú tó ń bẹ àná ẹ̀rọ fi jẹ́ orí tí ó ká orí tí ó tù ọyọ tó máa kàn. Gbogbo tó àwọn àtẹ̀tẹ̀ ká ìjẹ́ mi náà ká àmì ká ọ̀rọ̀ ṣe ti skul and meaning eden is a nice school. ẹni ni halal ẹni ni tahalilu haram àwọn jáfọ kọfíríkì buwa ẹni màwọn. skul ẹni na ọdaka wọrọ la káfírí ẹni yóò àtọ́síká ọ̀rọ̀ akọ àwọn náà ní kiri káfírí o pàṣẹ dẹ́nu bára ọkọ̀rọ̀ àwọn náà ní kiri náà ti káfírí. but skul ẹni wọ́ta wọ́n sàn ní tẹ́jọ́ ní kókò.

أه؟ مطلق قد ولا التعليل الحرام انت من تطلع اهو انا قاتله وجهي ام سنن تنين بمن زمان يدن لا فهم الله اما ام سمرين تو كأي ولا فرق الرجال سمرين اي دي ẹn za ara mala so ẹni mọ́ra alẹ́ àkùdọ́ kárí gbọ́ àkọ́ ẹ̀zàká ọ̀nà àkọ́ ní kùn ká gùlẹ̀ ẹ̀dà àmàrà yẹn kọ́lọ́ àdúrà kọ́ náà ní kùn lè kì wà á tẹ́kì rà mù lọ́sí skúl ọ̀nà ọ̀nà àkọ́ ní kùn lọ́wọ́ káàbì ọ̀nà ní kùn náà ẹ̀yìn wàtò kúlẹ̀ ya ọ̀nà bàtò kúlẹ̀ ní ọ̀nà tààwí ìlú mà wọn. Nǹkan àgbẹ̀dọ̀ ní ìkọ́mọ̀ tòlùkù jà. Ó yẹ kó ń a. múra ìka. Kí wàá kọ́ tó tàfé rẹ̀ sí lórí ìdílé hàn a ìdìbò tàfé rẹ̀. Wọ́n yà á wòlú ní láti dé. Ìṣẹ́ àlọ́ àtàrà ẹ̀wọ́ tàwárí lu àwọn ń tó kí tọ̀rọ̀ Àwọn kí ló sáwọn àrùn ẹ́n ka one should not just tattoo tattoo anyhow wéèrè mi ẹni àwọn náà ń bí ọ̀rọ̀ náà ẹ̀kọ́ ọ̀rọ̀ ìyàwó yẹn mìíràn nínú struggle. àbáwọn sheikh ismail idris sheikh ismail idris wọ́n wọ́n kọ́ ismail zanjọ ọmọ sáà ti gánà ọ̀pọ̀ àwọn ara àwọn kan nàìjíríà ń yàgò ẹ̀yẹ gánà wọ́n a military man don zani ka bíbí àná nàìjíríà take tẹ́kọ̀ọ́ rẹ̀ báwo ni military ṣéjọ́ rẹ̀ ń dá ọ̀nà ni dókítà is the ọmọ ọmọ john almarhum abubakar mahmud bumi rahmanullah ẹ̀yọ̀ ọ̀nà jọ adáṣọ́ mi dáṣọ́ madam dáwà àbúbáyé sàmì there exist under me because ọmọ náà ọlọ́dún ó lé ọláyé kọ́ọ̀dù kò judge the judge of judges. ó tún wù náà ẹ̀ dáàbí náà nìkan mú nàìjíríà. ọmúnà náà ṣe ọmúnà náà ṣe wọn ni ráì ọmọ fight for right tó kó wọn ní nàìjíríà. is the only corner of today to the honest dollar in Nigeria, another person one died, Islam cannot be approved. Don't sacrifice Islam. Don't sacrifice Islam. So I don't sacrifice Islam. I go Islam. That fight for the government to wear hook them all. Okay, jolly, I'm not better down than I took over here. Jolly. Tell her that's all, man. Ọlọ́mọ àná àtúrà ìkìkìrẹ́ yìí

that is failing. Air private school not a government So, I'm not working on Eh? and I the

ẹ̀yìn gbọ́nà tọ́lá nọ àti ẹ̀dìtẹ̀ yẹ́ ẹ̀kún àrùwá àrùwá ìmú nákọ́ àti ìrìbá ẹ̀kọ́ ìgbìn kò mọ́ náà lókọ́ ányọ̀ kàrẹ́ ẹnu àmì lónà kó tẹ́ ìgbójọ ní ìlànàríkẹ gbogbo àtọ́kùnlẹ̀ àmì iná ìyẹ̀ ẹgbẹ́ àtọ́ ìgbójọ ń dẹ̀tù gùn ààyò kì ní èdè yiri na bí i ányá wẹ́ẹ̀lì dóòlù àgbà ó ní yẹn áàdì sínú ya gómìnà ya àní àgbà àbẹ́ àwọn àdáyé abubakar mahmud gumi muna wo zuri a yanda ku by their fruit ye shall know them tafsir jumlu rat al-azham ila al-quran tafsir wannan da ya kan wannan an kamin yi mutu kafir دعني ابن جرير دعني أدياء البيان علامي رد الأذهان إلى معاني القرآن أعلم هكذا أشامي نوعا الشاهوني لك بعدها لو شرك تدعمني لا لا تبت دوري ما رجعت عنه إذا نتيجة من هو طالب ولا من هو So, I think that Any person now starts a sunnah, you must recognize him. On it's Ismail is Jewish, he just have no recognize him. That okay, any area on okwa on okwa pattern. Ama anywhere and any start and on Ismail is Jewish in Egypt. You know, okay, Kavri to hell are coming as the same. And Egypt goes to modern, that's still another man, amen.

wọ́n tẹ̀sẹ̀ ẹ̀yìn ní ìgbà ike mẹ́. Anyị ẹ̀wọ̀n ní ẹ̀mìrì gẹ́ ìwé ìkùrì. Wọ́n ní ìmọ̀lẹ̀ ẹ̀yọ̀ bẹ́ẹ̀ dán. Ẹ̀kì lánà mírùkù ẹ̀rẹ̀ yẹ̀ káàfì. Ẹ̀kì bẹ́ẹ̀ wà kò dọ́dọ̀ ká nígbà mírùkù ẹ̀

Nka A'a. Data ce ne. Ya a non-verb. if when the Jews are there to say, Ah, you want to know that I could have come back to you. I could tell you, you look here. it is, and mere aljua asema vile rasilo sio kwa na nauna takwa zama takwiro la kane wa takwir kafir wannan wa wa bikka don ta muro danka ta kalmu na kwa ta ne ala kwa ba kafir an so langa bi mana zan ko na kafir da ita na ba to yi wa wa kafir ya sai ta mun na ga hore agwawo ebe majority awi nuka therefore odo jona na community kumuri buwa je awi open practical kufur and kufur buwa ameye ameye nínú ní èyí dìnan èyí mìírí dìnan ọ̀rọ̀ akọ́ àtàkùn ìkẹ́ni ọjọ́ ìjẹ́ àti Sẹ́sọ̀n. Tọ́. Ẹnu ọmọ bíbá ẹ̀sọ̀ yìí wọ́n pàtàkì dẹ́sẹ̀ sí lọ́la. Dẹ́sẹ̀ sí ra ìbẹ̀rẹ̀. Kùnárẹ̀ náà kà náà. Ọkùnrin ẹ̀sọ̀ ní ṣubú ọ̀rà. Ọkùnrin ẹ̀sọ̀ lọ́nà sí ní ṣubú ra. Ilé ìtìlọ́ náà, ọkùnrin dáre káfíìn, àgbáni káfíìn, ìtẹ̀mí ní káfíìn, ìsámà ní nwaanyị e na ọ ọka fẹsẹl báwo ni kwesọ ní gbúdà ọ na ọlọ́run ìlú àṣẹ tó ọmọ ẹkọ ní sàtífíkè ọlọ́run ẹkọ sàtífíkè na ẹ̀rọ ìkáàdì yìí báwo kó borí báwo ọlọ́run ọmọ ọmọ àti sàtífíkè fẹsẹl ló lẹ́yìn ìwé náà ga fẹsẹl àtúnyẹ̀yà ọtí

Ìjáàmà ilé láwà ní ìjà ilé èkó mú ní ọ̀dọ́rọ̀. David Duke, ọ̀dọ́ ìjáàmà. Wáìdà Peptam, ọ̀nàrà yí ní iná rẹ̀ ní ọ̀dọ̀kà mílíọ̀nù. January, ó nílò ọba.

كما لا تجوز مخالفتهم أن كلمة لولك يا جدوز إلا فيما فيه معصية لله ولرسوله أيضا كتا أن يرينان كوامي كومني ومن كنان والإسلام بهذا

àwọn olóòrùka ihu ìràgbẹ́gbẹ̀gbọ́ ni ẹ̀mí ẹ̀mí wọ́n ẹ̀yìn àti pásítọ̀ ká àbọ̀rọ̀ àwọ́dá ọ̀hún ọ̀nà òwe ìjẹ̀rí kẹ̀mí ẹ̀mí wọ́n yóò fẹ́ kó dá ẹ̀m orí kò gbà yí dá but the president bá tún bẹ́ẹ̀ náà ń ṣe bí ọ̀la ìlàjú ẹ̀m kọ́tọ́ náà náà kàmí nǹkan ọ̀dí pàtàkì ẹ̀mí ọ̀rọ̀ wájú náà

àwọn èkó ẹni jọ ní hezbo láàrin nìyí àmà hezbo ṣẹ̀tọ́n inú ìmọ̀ ẹ̀rọ ẹ̀rọ ìdíjì sílẹ̀ nìyá àmà àgó ọ̀rẹ́ tó náà bẹ̀rẹ̀ dẹ́gbọ́rin ìkọ̀tọ́rì tìtọ́ àkátẹ̀mẹ̀ ìdá ìdí náà rẹ̀ àwọn náà lọ náà ìdá ọ̀rẹ́ ìdá ìmẹ́sẹ̀ náà توحيد الأكل والشرب كابر أن توحيد إنه يساري يولي يولي دون هذا قولا دون هذا جاغا إذا ما تجمع جاي ما دامت قائمة على الحق أنا الكا جمعنا أو جاتل الغزالي من أين سليمان ومع السمع والطاعة لأولي الأمر أصلا جتزوجة دلني أيعت وضيع الصافي أدور دلني فإن طاعتهم في المعروف أقولك أي أعتني إن يكون الجوع يعني. إذا أمروا بمعصية فلا سمع ولا طاعة ìjọba ìdókòwò ní ẹ mọ́dáka àmìrí ẹ̀yẹ́rọ àtàtàwọ̀ iná ni kúmá ẹ̀yẹ́rọ àtàtàwọ̀. anda nyira mo ihe ko a afe asa ọnụ n'aka anaka ya

ọ̀pọ̀ ilé ọ̀dọ̀ náà náà lágbàáyà bọ́lá. Adọ́gà láti ilé ọ̀dọ̀ a ní ọdún jẹ́ àríwájẹ ìtọ́ màkàrẹ́ lọ́rùn yáka lánàá fún wa wà lánàá We and we're not going to obey you. Here or I am, here that thou. How can we explain? Upon my now then, I am a time to get him, I'm not going to tell They will tell you, explain the man. Then now I look out. Then you want to go to Mumaya. That's why I'm going to explain the one za su yafi numa doka ana ga a tsarin nika gatu ami nisi ya rafi joy nani ana mai kogo joy oyo nisi matan because ẹ̀yà àwọn ọmọ alẹ́ nílé mi understand am owó ọlọ́rọ̀ dáwùdé ọgá ti dọ́ọ̀ lè wọ́n máa wọn jẹ ní tọ́sẹ̀ sí Anàmẹ́sẹ̀ nàmà ààyí ìtọ́lẹ̀ náà fẹ́ kàgá bí iná náà fẹ́rẹ̀ rẹ̀. Ẹ́ Dọ́kà, àjẹ́kì àwọn alhàtún áhìrì sáà àwọn náà jẹta ẹjọ́ rẹ̀ àlà ìgbé lù ẹwà òdè láàjọ́sìn náà rẹ̀ ètò àbọ̀lẹ̀ gẹ́gẹ́ rẹ̀ ìdí náà kó rẹ̀ náà lọ́kà ẹ̀wọ̀rẹ̀ kam kìrìkìrì áwùlá tó kìrìkìrì wàá sọ̀rọ̀ kìrìkìrì yàá sọ̀rọ̀ kìrìkìrì فإنك لا تجد نصيبك أوكا هذا ما agaghị ọwa abịa kịrịkịrị ebe kịrịkịrị eyitu eré ìlú máa rì tú anamẹ òyìnbó ẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ẹ kingdom of justice ẹgbẹ́ ìkọlù mi wọn kú náírà wọn náírà ẹ̀dá wa nù. ọ̀dọ́rùn-ún ọmọ ìṣùgbọ́n náà ọ̀tọ̀ ààlà ọkà ìjọ àkà ẹ̀yìn ọmọ kó mú ọ̀nà àgbọ̀nà mìíràn wẹ́sẹ̀t lànfàl jẹ́mu ìmọ̀ọ́nì àyà náì tọ́kàrẹ́ ìkọ̀dọ̀ ìlẹ́nu ìkọ̀dọ̀ náà ta ọmọ tí ìka ìta yìí. yà ká láàká ìra ka jẹ́mà ṣọ́bù rọrùn.

wa ta ụụ ụ a a aa almost already there are nine. Only I nine. And now I have 45. Why cover on my own? Yeah, we then And start learning me. No two is back. How are they? How are they? ti na 46. Ìgbà òmìnira òfin wà. Ẹni ẹni ọkụ ụmụnne enyiwe ụmụnne ka enyere ohi ihe kabiri bẹẹdùrà kabiri ibi ní ìlú ìgbè ẹni mà nìta báyìí kò múlò dàrẹ ìtàn náà nǹkan náà rìkọ̀ ẹ̀rọ ilé ìlú ìwúrò ní dánù ìmọ̀nà ìlú ọ na na mẹ́ta ọ̀nà sọ̀wánù àmì mọ̀nà ọdún kùmùtù rẹ̀ tí èsì ni lóbìrì kàgbọ́rọ̀ wee fi yóò sọ̀kún mọ́ni yóò sì ókùnrin òmúrẹ̀ rà mùlẹ̀ lórí ahụ. and ọmọdé na yàtọ̀ kó mọ̀lẹ́ kúrò lọ́mọdé ka wọlé ní àmàni àkúrò lọ́ha wọ̀rọ̀ wa ìyàwó wọ̀lá tẹ̀wọ́lọ́ ánú wà á ń tún tẹ̀sùmáwó máa hẹ́rù náà ẹ̀kọ́ dọ̀ sáà tó mọ̀ yìí sáà tó mọ̀ a àdúkà náà anauka waonin waoraini kuma <laughs> wala takunu kalirina qalu samina wa hum la a azura ina na ta tege jago ya karuka maoni dora mwana ka ka pao ama wewe ndio ka kwao inna sharra dawabi inda allah sumul bikum alladhina la yaqilun en eto pale bi nde mo ni ona zona ka oguta ogurem ogbe oguta ogunwawe anak enyen ni sen nan eyin ni le le e ku ni le lo dan nan ni fa e ولو علم الله فيهم خيرا لعصماهم ولو عصماهم لتولوا وهم موردون أو أنت هذه من الغيين قل أن يتنعوا أن ينهوا يعني انا لك نقول إذا كرنا أو أنا ما كنت أسوي لني أنتم من تلقوانا نعم وأنا ندك ما يهون ولا تكون كلنا قالوا فمنا هم لا يسمعون أصل يسمعوا لنا اليوم أنتم تقولوا كل كما أن يكني جاهلين لكم دي لكم أنا يقولوا إيه لك كومني نلا يقابلين لكي يعني إذا كذا ورسل أن يجب لكم إلى بفاتك يعني they regret in obedience. That's why Raka Umulara the community. Someone is ready to be immediately in a single of an hour. A communist and another, that's a quadrant. The real man. Because if that was wrong, then here it are all the people who were lead. They were the communist monoclast. I never could do it.

dawara puru cement yìí lẹ́nu ni o dawara ọ̀pọ̀lọpọ̀ yìí lẹ́nu ni o wọ́n á wà a òrùka amìka jẹ́rìí nǹkan náà fún yìí láta àtúnkẹ́kọ̀ọ́ àmà ní àìlẹ́kọ̀ọ́ domrika ya wani na man ma na ko don istajibu lillahi wa lirrasul idha da'akum lima yuhyikum agbawo ehun ku mu ni na do wa o wa o mu ni oran kan ni wa o yin ija ahun ni kabela ka on ni ki ti ese wa alamu anna allah yahulu bayna al-mar'i wa qalbi ibn al-qayyim al-jawziyya

wàlá tànáza o. àtúrò jísà ni àwọn kata fòrò wájú ọkọ rẹ pàtàkì ṣẹlẹ dáàmì káwọ wà gàhí nínú lórí lórí lórí lórí lórí lórí lórí lórí ẹmu ìsàn tẹlẹ atọkọṣọ dùnmọ́nà dúdú sí kọ́lẹ́jì lóòkátà ọ̀hún ìgbọ́ ayé náà dín ní dọ́ta then ọ̀tọ́ ìgbà bàrí ìlú kù ó kátà ọ̀hún ìlú kù ìdúró ẹ̀kọ́ ní kátà nù. wọ́n ti wèrè àwọn ọ̀gá wà ní sùúrù tọ́jú jẹ̀ náà wà bẹ́ẹ̀ وجعلنا بعضكم على بعض فتنة أتصبرون ومن كما عملنا عنك بتراعي أقول هذا مسلم واقع ثاني إذن لكن إذا لم يعزم غير مسلم لكن هو نوع دعوة واصبر إذن إذا هم وين يراو واصبر إذن إذا هم وين لا لم يكن لأنه من أولاد الثالث da wanda zama wurin jin zuwan inika ẹ̀dà kọ́tọ̀ ní ẹgbẹ́ òfin tí ó yàwó gbòòrò wọ́pìlú ọ àríká ọjọ́ ìjáàdì sọ́ńtọ́ mọ́níkà gan wọ́pìlú yà ní sùúrù gàtìjọ́ ìtúkà àgọ́ tó náà fẹ́ rẹ̀ wọ́n máa ní àwọn ọmọ ní àtúkọ́ ọ̀ta ọ̀dọ́gbọ̀ oṣù ti kórè jù nìkan òsánmà ọ̀lápọ̀ náà ni àárín ni máa yẹ pọ̀ mẹ́rin dọ́ọ̀lá máa nọ́ra kàárín kẹ́rin kẹ́rin ní ilé méje start anáwó ní ìyàká òsèmùrí àárín sẹ́mùrè tún náà kẹ́lẹ́wà jẹ́ wọn àgbà wáṣírí iná láhá ma àṣọ̀bìrì ọ̀rọ̀ ìrìnkó ẹ̀rẹ́tọ̀ ọ̀ràn jọmọlá kanáà ní sílọ́tọ̀ alìmọ́n aya ìtàkì 140 aya 140 140 words one forty nine mmori kare ya yi walazi na manu in tuti olazi na kafaru ya rudukun ala akọbikun fatan kọlibu ọsirin ọmọdé kò wá sọ àfẹ́rẹ́ náà ẹ̀kẹ́ yìí káfíìrì ni àtúrẹ́sẹ̀ mú yà sí rẹ́rẹ́ ni wá sọ àfẹ́rẹ́ náà ẹ̀kẹ́ mú kábòrò mú rí ni ẹ̀yìn báńgálà àgbáwé ni dẹ́gbàá ọmọdé makadémì ọ̀tàǹkọ́lùbù ọ̀tẹ̀rẹ́yìn jẹ́mi kọ́ ọ̀rọ̀ náà kì í yọ̀ mí nínú ni. ìmáàmù abúdáwù alayhi rahmatullah hadith sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹni sínú abúdáwù kọ́ńtò mùsùlùmá sẹ́lẹ̀ kì í yẹ náà wọn náà rí fàtù. ọkùnrin náà kẹkọ̀ọ́ náà káàkiri kìkẹ́ náà náà kọ̀ọ̀ náà ẹ̀nẹ́ zubara ẹ̀yìn kátà kàmá ẹgbẹ́ ìṣòwò ọ̀dọ́ ní ẹgbẹ́ ìṣòwò káàkiri ẹ̀yẹ. dọ́lì lẹ́yìn lẹ́gàmì àwáka ẹni nínú at the point in time lè kárí tì ẹ̀rọ ẹ̀mù mọ́ ọ́dọ̀ ọ̀nà yóò yà wọ́n náà mọ̀gbọ́n mọ́ ìran sanúrù kìí fi kúlóbì lẹ́gbẹ̀ẹ́ náà kafaru rom mulki a na kyauta zan wa ai sai e da ai maun eh ulun da yi na wani ka na ago ko ai strong gan ne wa ai mi sun na wa ai sun ni ne mu ai sama ago ka ne bi ma asraku billah ago na na mai umurki malan yunazir bi sultana ana enenyi mu irene umudo munene azimjiku wama wahu munna enya oya tuwa eyi ira wabisa masuwa zalimi o da dike ne ahani mujirkin zalimi aine ne ba ya tu muna ga ahunu nan nubu kitab ma ka ni kuwa shi ta wani tuwa menene na

in tahussunahum bi izni in wala ko man كافرين هون في ni بإذن الله يندوم لي حتى izni lo من وهذا قدر حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تريدون تكفير ولا تنازعهم تفشل نمر تبدون هنا حتى إذا فشلتم فأنا هنا ولا ريسك ولا ريسك ولا جيني watanaazatum dugna maran kartaan misil amar in ilay dadana ka amaanaya amaanaya alay kaliya jiinaa dada kaliya jeeb alay kontobla kaalan kasawila dakae aagoyen edena nijaaz ajaara do ala dona wi jiinaa waasantum doleleni min baadi ma araakum ma turidun awra meekumeyraa sidon nini olaa suunini danay kuusini Anáàbá ni wọ́n ní ìgbìyànjú gúrò tí a kò kẹrù dáadọ́ rẹ̀. Yẹnsíwákó alìmọ̀nàbà. Tẹ́gbọ́n wa mẹ́júmẹ̀ntì ni ẹni ní tòkó lè dìkó rẹ̀ jùlọ. Nínkan máa ń mọ̀rí dìdì ní à. Iná náà ní kí ìlọ àáyá náà ìta ẹ̀họ́ ní èsì rẹ̀ kẹ́rù náà rẹ̀ àdúrà náà jùlọ ẹ̀rù jùlọ kó gbá ni. Ẹni nìkan máa ń mọ̀rí dìdì ثم صرفكم عنهم ليبتليكم أولك ظهر كاغونا بل أخوان يكون يوان من هو كابيا ونكفان بكم صرفكم عنهم أمولي أخوان يكون يوان لما نسوك تاواتي دونني ليبتليكم قوة في trials أما ولقد عفى عنكم an ka tuwa na tun bin ka tuwa da tun da wala na ne wala kad asa an ku bala taro na la jini yo ne tuwa na tun bin ya na na ne tun ya kwa jan dawo ran ne wallahu tufaddu ala almu'minin umar ka ona ne ban ka da shi tire sun mu'minin so al tamai sun ina yayi wannan ila so mulki kai ya alina man ati'u والرسول ولا تنازعوا أتصلوا وتذهب عليكم واصبروا إن الله مع الصابرين إذا دوم الكتاب ولقد صدقكم الله وعدا إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتمكم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون فاقم ثم صرفكم عنه ليبتليكم an walan tajda li sunnati llahi tabdila e aworehi toni sunnu muriyi enyu manaika omuri ate rara onare onkata Ninety ikei ila ninety four. it's okay ona aroki nana munaza onare Esa murieta, esa murieta, ako 93 ko ọ̀rọ̀ ìṣòro amkan ọ̀dẹ́rẹ́ pọ̀ lẹ́lẹ́ èjì 94 tó mọ́ ní dáhùn brọ́dà pòrò lèyàtàlẹ́yàkó yóò mú ìfẹ́ táì má làwọn rà náà yà ẹni tí a mú kọ́ ní oní bìtì lẹ́yìn lẹ́yìn ọ̀rọ̀ mọ́ ní ìjẹ́ láìka mùnára ọ̀gá àdáni then at the fashion must follow anyị nọ na America because of two different na anyị a e college in struggle abanye nọ na so kụ ụwa nwụrụ nta agwa ise mmiri abịa chere chere ọba kịtarị wataku fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa agwa iyan ina ike ọrẹ dan ma ọna ise nwụ nai ọna fire nwụ nai akwa ahụhụ Iran apart from the government reduce the error. Àgbàwọ̀ èrè, anẹ́jìdé nínú oko oòrò, ọmọdé ọjọ́ mọ́ta ń kọ́ ọ̀dá, ẹ̀mẹ́lẹ́ àhàn kàtọ́ ní ìmáà nì, wà láti jọ́ ìlú ilẹ̀ àti lẹ́tì rí àǹsàn. Àhàn kàtọ́ bẹ́ẹ̀ ti dẹ̀un, àdẹ̀sí màrọ̀.

online and all the part down to lack of knowledge when I knowledge anan knowledge anyone any anan no eh eh aman kata anan no anan no eh aman kata eh

وهي صحيح الترمذي gbogbo ìrọ̀ ọjọ́ ọmọlẹ̀ àbáyé aláìní ìrọ̀ àǹkàtà it's very bad àwọn àǹkàtà àpẹẹrẹ ẹgbẹ́ wa máa ń kata yóò mú ríkì búlan àtàfáṣù bẹ̀rẹ̀ ló ti kórè ṣé búlan náà ló kata iná rẹ̀ ọ̀ ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìbò. Then ààrẹ yìí máa ń kata fẹ́rẹ̀ kuma ló kata establish. Ilé àwọn anda eh. ya kwa tuna ndio kuleta hakiko na baba ndio naye mwana wa sura ni nani ya kwa maanga kama gadi ya kuja eh. la ilaha illallah mwana wa sura sura kidai ẹ̀ẹ́kẹ́ ní ẹ̀ẹ́kẹ́ mẹ́rin ṣàtìkù tọba eyi ẹni ẹ̀yà rí bọ́ọ̀lù yìí bí mo dìbò àmọ̀kàrẹ́ ẹ̀yìn. ẹ̀yìn náà tó dìbò àkàkà òkè àyìn ìjà ìdún náà rẹ̀dẹ̀ kà á bá àkùnmàmì jihad ọba ẹ̀yìn rẹ̀ sá. ọ̀rọ̀ àkàwé ẹjọ́ àmàta rẹ̀ bá a kò yìí પછી ગાવે એને ગોરી ibn Bakanjan kwa kwa mala Allah abaka jori chana kuda ina ti ayawo basi kona ay ko sala do manji eh ala Bakanjan na kusala ya ra manji al-kufru millatun wahida ko eh ibana samara ila ibrahim قال أعداء سورة ال سورة ال الحجرات سورة الحجرات ورع ونعم ẹ́ ọmọ yìí wọn àwọn sáàdà ìfẹ́fẹ́ ṣúlọ náà ìṣúlọ náà ìkọ́nọ́gbọ̀n ti ọ̀gánáìrí al'umma ina ne ọmọ yìí discuss ẹ̀rọ leadership followership brotherhood. So stability of any ummah is dependent on àmọ̀ sí all the masses ní nífẹ̀ẹ́ ìwòjọ́rọ̀ sànù kọ̀rọ̀. ọmọ yìí sùgbọ́n ọ̀tá àlà ọkà ìsúnlá rahman rahim ọkìyà ayọ̀ alẹ́bí na amàn máa yọ̀ nínú ẹ̀ka ọ̀dọ́. لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم ومريتا ما يونا يكودو أشوف هذا بدو مليون أمتاني duwane ma yan wani nika awon mori yi ana awon dore wai kama ake ita na fi mutasiri qur'an وانني اصولا اوكا العبرة لعموم النفس لا بخصوص له ليس نيت كرسوني اي قرآن او ليس نيت كرسوني حديث التمرين لعموم النفس Ape ɛsɛ na ɔlɔ ayan انا anagya hɔ, aba ɛsɛ na ɔlɔ adi sɛ nɔ, laabi wusu ɔfi lawu, ẹ̀rùsọ́nà pàtíkúlá ìsọ́nà kan inú ẹ̀dù ìsọ́nà ọ̀hánà nù ọmọdé kẹfẹ́rẹ̀ tẹ́wùjẹ́ ọmọdé ọ̀rọ̀ nǹkan bí máa ná àtọ́rẹ̀ ẹ̀sọ́rẹ̀ ẹ̀yìn máa ọ̀ bẹ́ẹ̀jẹ́ kìtà ọ̀ṣọ́nù bí máa ná àtọ́ ìwọ́ta ìlẹ̀tẹ́wùjẹ́ ọ̀nà ọ̀dọ̀ọ̀dẹ́ nílẹ̀ náà àgbẹ̀kọ̀ọ́ قلت يا علينا من معانا ما لا ترفعوا اصواتكم فوق صوت النبي عشان السماء عم تقع عم اكل جوان ني عشان لازم ما تقول ده ما كل ده من ولا تظهر له بالقول كجهر بعضكم لبعض àtúrò èrè tó mìíràn àkàrà ẹ̀ lórí tó túnmọ́ ní ṣé tí èdè a tó gbogbo àkàrà ẹ̀ ààrùn kẹwọn ẹ̀hún àwọn pàákàrà ẹ̀ tó mú láàbí ìkì tó fi bá ní ọ̀ àna àdúgbò tó ẹgbẹ́ àkàrà فهو أن تهبط أعمالكم وأنتم لا تشعرون فقرأ إذا مني هذا مش إبهام دعاني لقد إن الذين يقولون صلاة عند رسول الله قد ترمي كيكم يشهد أنتم مني أولئك الذين امتحن الله قلوبهم للتقوى أنا رأيك أمور هذا dọ́tàs dọ́jọ́ lẹ́hùn mákìrọ̀ ẹ̀ náà wò ní ojú ìwáṣọ ìmọ̀rin àti tó sọ́nà bẹ́ẹ̀. sẹ́wọ̀n ìka àgbẹ̀ka ọ̀rẹ́ omar ọ̀ntún wọ̀nyà kàrẹ́ bẹ́ẹ̀ ìdọ́ ntún wọ̀nyà kàrẹ́ bẹ́ẹ̀ sọ̀mùtẹ́gbà dàgbọ́ ìṣẹ́ àmì nìkan. zai kwana kawai ne shi wannan mu ɗan nan wuya kan zama na ta mun ra shi imani zama yin hiri takwa zama yin e zai ta kai shi kyau kai wani zai ta kai shi mulki lawan mantura wa ajirin hazin muri wani na cikin shafan manzan ẹ̀yìn rẹ̀ máa rí ìtẹ́ ayé muhammad báyìí ni bí ẹ̀yìn máa rí yàrá àkà ọmọdé àkísàkùn láyà kìlún ọ̀rọ̀ rẹ̀ ní ní problem di amorality ọmọdé àkà ti láyà lamun láyà kìlún ẹ̀nẹ́pà ẹ̀yìn ìrọ̀ ẹ̀gbòrò فلو أنهم صبروا حتى ساروا إليهم لكان خيرا لهم ẹni ẹ̀rìn jẹ́ ẹ̀mìn ìjà ò dákàwé ní ẹ̀yìn jẹ́ jẹ́ tó rí ní ìṣòro tí wa ọdọọdụ yẹn mu zan ama atodo ọkọlọ ọdọọdụ ahụ na akọ ìhè do ahịa ọ na eh? na kìlú òmùrí kẹlẹ ní problems with their words their ẹnẹ yẹn nà jẹ tó ẹni ọ nà ní ẹgbẹ wọn mọlẹ́gà sọmọ ní àwọn náà ọjọ́ wọlé àbẹ̀dá orí àjí ọlá àbẹ̀dá ọ̀sán náà túnbùrù ìjà àbúrẹ́ ìdá wo leadership olúwaṣí relationship ọ̀yẹ̀kọ́ láti túnbùrù ìjà àbúrẹ́ ìdá ọ̀nà múlá àmà ní ọkọ̀ ẹ̀gbọ́n túnbùrù start from the above tẹ́ẹ̀kọ́ relationship náà kan ní leader ọ̀nà ìfẹ́ ìfọ́lọ́wà Because leadership failure takes leadership. Problem of that, or there was meta, other problems multiplying that are going. Leadership scholarship relationship one problem. Ati problem kana constant ni. Ala ma ṣe wọn mọ. Báyìí problem ni ìdààmú ọ̀nà so náà bá church yìí lè fi pẹ̀lú ọdún tí yóò fi pẹ̀lú ọ̀yà alright all the way. yìí náà yóò fi ìṣe ẹ̀ka after ìkànnì ká adam náà máa ń. àlàǹkà yìí lè fi pẹ̀lú ọdún tí yóò fi pẹ̀lú ọ̀yà ni àtọ́mọ̀ ọ̀tọ́ à. yìí lè fi pẹ̀lú ọdún tí yóò fi pẹ̀lú ọ̀yà ni ká that the leader should be able to take a decision as fast as possible or calamity will occur. Agbọn mu ni àkàrí the leader bá àdúrà tó through ọjọ́ mọ́ ni. Àyè rà rán fàdí máa rán mọ́tún ní láwáṣe ló ń tẹ̀lá. Àgbẹ̀kọ̀ mú ni ọ̀nà wọn níbi kọ̀ọ̀rọ̀ àwọn ọmọ tó ń Àgbẹ̀wọ̀n ń bọ̀ ọ̀nà rẹ̀ ọ́. أنا إيه يكون من يمين ولو كنت اصلا دليل القلب لابد من عارك أموت وانا تعالى بقى عن ذنب كان وانا وانا وانا كتا وما ياو ايه ايه عن بياو كتمون يلا ساعة وعمين لابد من عالك على نعم جميلة agbawo wéèrè tó ń rìn fáàbù ánù ìjẹ́rìí ọ̀rọ̀ àmì wọ́tọ́kù lám lórí gbòmórí kòmúlù jẹ́rìí kuma wọ̀ṣàyé ọ̀gbì láwọn ọmọ ìdí yìí sì kí consultation ní lọ́wọ́ ní àárín ohun kanu lórí ọ̀rọ̀ ìmúṣe náà náà and out of the problem. We need a cat, okay, this one Renan, ewe, ewe, ewe. So they go. Don't come, don't come, don't come. Anyị ọrụ ọtụ ndị dabere ahụ ọ na-awụda ụdị ọ na-awụ aba ndọka dịafọ ịnweta banna ịma ndị kọntrọl láàká na mẹ́rin onye ọkà kò kéé the average of one the average of one car ẹ̀yìn wọ́n tún mọ̀tò lọ sọ́lá wọ́n rí ní ìdíjì náà nìkan àti ọ̀nà kẹrin mọ̀dínà àti this dish àhàtà ní ibrahim kàtsọ́ wọ́n tún mọ̀tò ní ìrùkà àmì jìnnà kì بطلان بطل اف عذاب ان اقول لنا ايسا ابي اوي سيسي سكوبو رجاني مناغ جوا نجان يهو جوا نجان مشير جوا نجان كانوا ميسا تاني يوم انا بولا اكت لا بادي مين دي بيسان سلمان الفارسي رضي الله عنه لك انت مجلس كما يا وهي ومن خطوة انه مجلس كما نوم ok. yìí ọ̀nà ló fi nà fẹ́ fi nà nà àti àgbàdo yìí ẹ̀yìn nítorí mo lè kà ókè wọ́n ní máa fi lọ́sọ̀ náà mú kọ́lọ́nù. onye ko ko na dara conclude sai amen da ka ji na kan don ce mu tsara tsara dara sha ruwa kwando ne cire daga bin kini ne ne roka wa za kwa mawa a je ka haram eh, ma agwabaruka ọ̀yìn ní ọ̀yẹ́ ẹ̀gún mọ́nà làmà ẹ̀dọ́ ike ìta màdé òdìdó rẹ̀ tó kí decision ọ̀dọ́ òdìdó rẹ̀ decision so ọmọ tí wọn àwọn tààlà tẹlifon ní ìṣúra tó lọ́jọ́rọ́ leadership ọ̀dọ́ òdìdó asa rẹ̀ láàfáàfáà á nà ọmọ ní dáàbò. the next market dọ́wọ́ náà yá wa lóyún àmọ́ máa ń ẹ̀kọ́ dọ̀. ìjà akùn fáàbì kan bí nábà ń fẹsẹ̀ bẹ̀ yẹnu wọ́n ti sí ibù kọ́mọ̀ ní jahala àtúnṣe wà ní àmàfà àtúnṣe náà dì mí. ọmọ yìí ká máa ń ẹ̀kọ́ dọ̀. ìdí fáàbì kìí àwọn náà lẹ́wọ̀ yìí ni ìtò ẹ̀ṣẹ́ ní wòye yóò tún fàtàbá ìyánu rù tíráìlú òsè ló ẹ̀rẹ̀ ka an ta su gurkoman jihala agoka wani na kun kasar tura فتدروا على ما فعلتم ما به دو أبان هناك عصم عليه أن أولا مقرن مني أنا كأبانا شن بيه الغاز شن أين أولا لما شن بيه ليش وين فتمنى أنك هذا إن جاءكم ذلكم بنبأ أجونا جنب مني فاتك أنا عيني جيش بيه سيد حوا عليه رحمة الله إنه تفسير أنا أعزاك في التفسير أكثر من مين إلا أنا كفنفان أين لا يزال إلا أبي يلا أنك ولاك وكفنفان إلا أبي يلا وابد مدوع هذا ذاته ألاك تكون هنا وانا مالا ذاته مدوع أما أولاك لا يزال فتبين سعي الهدام

Allah subhanahu wa ta'ala daka walamu anna fikum rasulullah yalle ka anya ah, hidina kana ngoyo anuma na kana ni digital bas hadisan ay na kana rawo la yutilukum bi kathir al-amr la antum antum riyana sa'ai ilẹ̀ ọ̀rọ̀ ẹ̀rùn ni ní òjì wà aláwọ̀ ẹ̀nà fi mẹ́sọ́lọ́lá lọ́rọ̀ tí ó kún fi kásẹ̀ ní ní tó ọ̀lọ́kún náà àbẹ̀bẹ̀ ilé ẹ̀wọ̀n àwọ̀ta ọmọ ìkọ́dọ̀ omori wurin wasan yi ne rukon na dawo wa mutum na suka tawaran wurin na kawo dawon wan wanda yana mafi kuzo bisu don wurin ma'auyan kina yawon وكرع إليكم الكفر والفسوق والنسيان ده مريم كوي كان من من مكان يهل من كابري كان فاسق كان كان حتى إيران أولئك هم الراشدون ẹwọ́n ní ẹni ọ̀rọ̀ náà ká ẹ̀rọ ìdìrí fọ́dùlọ́ ní nàlá ìwọ̀n ní má wọ́n lọ́wọ́ aléhùn hakim omori kọ̀tọ́ náà bá yẹn wọ́n dọ̀nù àtẹ́mọ́ràn omori ọ̀nà ọmọ yàrá àbí àtúntàn ìgbà tó fún kúrò. ìjọba mú ní àrínà náà anáta ọ̀rẹ́ ní ìpùtúnà anáàrẹ́ náà ká ní ọ̀dọ́ ìlú àrárá nù ẹni kàtàlà nù àfẹ́sọ̀ ààrẹ àfẹ́sọ̀ òkú díẹ̀ nù anáta kọta rẹ̀ ẹni rẹ̀ kúrò náà rìtọ́lù information management information Uh... The next problem now is information management. I don't know how to manage, manage information. Àtàlà wa kọ́nà lọ. Àbọ̀ àlàwà kàrẹ́ ìlú ń bá yàrá manage information. Láàrin manage àná. Láìka ìlú. Èwo yìí lè destroy àwọn àwọn tán. Ọ̀rọ̀ kàrẹ́ ẹ̀kọ́ àmà ni ẹ̀yìn. Tendo na kaero me kujo isu ka mana ba me. Onye. Then ewa na le agere ma other do. Ewa na ya ma ni information that other down no money me. Hmm? That away with it. That away to the tell no no dia. Da me ka it should be before other dia. Other do ni question you there. Then it will only destroy guys.

and al-hazraj. Although the house, all that person, okay, don't you money. Kai, Avi, and al-hazraj, yan. Then the gift And now ka any yan. The hazraj, although they don tumuri ya son kuma ga gani amma yake na kai ce shan nan ana mai laika unguri ya mata wuri da ka da zaman idan mun rasa rubutu sana ba unguri ya ya na ba an amurka innal ladina ja'u bil ifki usbatun minkum ọmọ nǹkan ẹni tó ń bèrè na náà rẹ na mẹ́rin ní aka náà lórí kàmá ẹ̀rọ kọ́ mẹ́rin fún ìgbà yìí tó nù látàkà gbogbo ṣàrọ̀ lákùn balùwẹ̀ ọ̀hẹ́rù lákùn. àdúgbò ní kéré ti ètò ìwé tó wà rà ní kẹ́kẹ́rẹ́ aka aka ma ba ta ba mi hamsin nan da mi ya ma e ta e ni ti kura mi hewa ta na ti ti ko mi de ni ku ga ta ma yi tun tun muri eh eh na du ma ra ande mi ta ni ta mo wa ra ga ya ka e tu za ro ni tu ada de na pa ra

ẹwà náà pẹ̀ lọ́wọ́ náà nìyẹn èyí lọ́nà ثم يتوسل مجهول إن الذين جاءوا بالإفك عصبة منكم أخذ عصبة من حجرة أو عصبة من عرض عصبة أقول من هم يكوكاكا من إيه يمني إنهم لا أن تفاعلوا إن الذين يرمون المحصنات المؤمنات لهم في الدنيا قل أهل dọ́wọ́ ni mi lánà ẹ̀ wọn àmọ́ ọ̀rọ̀ rà. ọmọ mi tí wọ́n mi lè yọjú kúrì bí i àdírẹ́sì àti kìtà àbọ̀ sún nà ní. ètò náà ṣe wọ́n ìsúná. mú àrọ̀ rà. ọmọ mi tẹ̀ ọ̀dọ́ mi yẹ́n lọ́dún náà mi tẹ̀ ọ̀rọ̀ kẹ́nẹ́ yìí. ẹ́ àwọn àgbà wọ́n àlùmọ́tò rọ̀ onímọ̀ ni. wàhálà ìyá ọkàlẹ̀ nà ọwọ́ ni ọ̀sán kàlẹ̀ nà ọwọ́ ni. Náà àná àkókò lùtà máa that I had to clarify myself. Bẹ́ẹ̀ máa nìyẹn. Àgbẹ̀ni ọmọ ẹ̀sìn náà dàgbà ẹ̀rọ ẹ̀kẹ́ náà máa nìyẹn. Ìyẹn ní kudu fẹ́rẹ̀ ní ọwọ́ àmọ́. Àgbẹ̀ni ọmọ ẹ̀ka rẹ̀ náà. Ṣé ọ̀rẹ́ nǹkan máa ń fẹ́rẹ̀ ní ọ̀rọ̀ ká? Bí màá ní ọdún mẹ́rẹ̀, bí àmì tó bẹ̀rẹ̀ lọ́sọ̀rọ̀ àrùn. الله بلا معين هذا يعني يوني because women are interested in car come here and manage information you want me that by the way that are on an evening حتى إذا تشربتم وتنازعتم على هو هذا المنيه آه، المنازعة والتفاشل أنا لن تبقوا إنه من الجالك أنا لا أدري سجلت بيت الكاس عشان كيف أنا من البروبلم بنجي كذاكي تقول كذاكي يا رب تعرف البروبلم لا تقابل أقول عنه information management ọ̀rọ̀ tó yẹ jẹ́ kára ẹ̀mí àtẹ̀wọ̀n. Àtọ́kù tí gbogbo mọ́tò kan àti ṣé àlọ́lá. Àtẹ̀bẹ́yẹ. Ilé ìwé rẹ̀ kan náà kárọ̀ yọ̀wọ́ rẹ́tò rẹ̀. Àwọn ọmọ ìwé rẹ̀ àrùn àtẹ̀bẹ́yẹ. Àǹtẹ́rù àní bàá mi

Kọ̀ọ̀kan wà bọ̀, fìtínà àdágàdì náà wọn. Ìlànà yóò ní kó. So the second batch of information náà ni àtàwọn uh, information náà ni research laboratory or uh, sorry information management. Wọ́n yà bá ń rán náà. Wọ́n yà náà náà rẹ̀ crisis management. Ọmọ ìfọ̀nà sálẹ̀ وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل واقتتلوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون

لازم هو كان ممكن أن ندعو إن بغت إهداهما على الأخرى لم تكن يقول كان إلا في هذا الطفل هذا كان إن هي كريبيا على من أيضا إن هي سائل قد تهنا جاي لما انتفاقات التي تغذي

إما كان نرون أجاو إيه أبدا أبدا وقصته أنزاي إكوتي أنزاكتس أوكو بطلو إن الله يحب المقسطين عمري كله سيار كان كا إذا ما إنما المؤمنون إخوة

Now, crisis management. America will manage the crisis. Then we take sides.